ìwọ la ó yìn ìwọ la ó gbé ga ìwọ tí ó jẹ́ agbára fún wa ìwọ ìbìsádi ńlá ìwọ tí ó kà wọ́n ti sílẹ̀ ẹ̀rọ Ísírẹ́lì ní orúkọ Ọlọ́run a gbé ọ ga lọ́wọ́lọ́wọ́ báyìí fún ohun tí ìwọ Jésù ó ṣe inú ayé wa fún tó ti pèsè tó ṣe fún tí tó ti dáwọ́lé bó ṣe fún láti wọ yóò yọjú nú ayé ẹnìkankan fún láti wo Ọlọ́run yóò ṣe lónìí nú ilé ẹnìkankan ẹnìmọ Ísírẹ́lì gbọpẹ́ Olúwa gbà yín Olúwa gbọpẹ́ Olúwa gbà yín bàbá ẹnìmọ Ísírẹ́lì wọlá gbéga o wọlá yín lógo fún iṣẹ́ rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí Father, we thank you, Lord, for the grace of you, for the love of you. Ayọ̀ lógo fún iṣẹ́ ìwọ Ọlọ́run. Ayọ̀ lógo fún ètò rẹ ṣe. Ayọ̀ lógo fún iṣẹ́ agbára rẹ. Agbé ọ̀gá fún iṣẹ́ ìyanu rẹ. Agbé ọ̀gá fún ètò tí ìwọ Ọlọ́run ní fún wa. Agbé ọ̀gá fún ètò tí ìwọ Ọlọ́run ní fún ayé ẹnì kankan lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹni ọmọ Ísírẹ́lì ló kọ Jésù Olúwa gbọpẹ́. Olúwa gbà bó o bá gbójú wá sókè sí ọ ibi tí ìrànlọ́wọ́ wà a gbójú wá sókè sí ọ síbi àánú ńlá a gbójú wá sókè sí ọ a gbójú wá sókè sí ọ jẹ́ ara àánú gbà olúwa bá gbogbo ọkàn pàdé lónìí bá gbogbo ọkàn pàdé yára ọnú ìṣẹ́gun ńlá yára ọnú agbára rẹ olúwa járe ọnú ògo rẹ lónìí lọ járe ẹnu ẹwà rẹ fìyanu pàdé wa bá ọkàn gbogbo pàdé ṣe ìyá ńlá nu ayé ẹnìkankan nu agbára ńlá nu ayé ẹnìkankan jẹ́wọ́ orúkọ rẹ nu ayé ẹnìkankan dábìrà nu ayé ẹnìkankan olúwa rúra rẹ sókè lónìí olúwa rẹ sókè lónìí olúwa rẹ ga olúwa rúra rẹ sókè olúwa gbéra rẹ ga ẹni wọn Ísírẹ́lì rúra rẹ sókè olúwa gbéra rẹ ga nílé ẹnìkankan lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni wọn Ísírẹ́lì rúra rẹ sókè gbéra rẹ ga àwọn yìí bàbá Lord we thank you Lord we glorify that name Lord we worship you. And Lord, we exhort you. We thank you, Lord, for what you will do today. Olúwa máa dúpẹ́ o. Olúwa máa yìn ọ́ fún iṣẹ́ ìyanu rẹ. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa àtúngbàláwa àmín. Àwọn náà láti inú ọkàn rẹ níṣẹ́. From the bottom of your heart, bẹ́ẹ̀ kò gbé Ọlọ́run ga lọ́wọ́lọ́wọ́. I want you to thank him láti inú ọkàn rẹ ṣe mo fẹ́ kó yin bàbá yìí mo níwájú rẹ ọpẹ́ lèèyàn fi ń lọ bẹ̀ níwájú rẹ ọpẹ́ lèèyàn fi ń wọlé síwájú olúwa ọpẹ́ fún tí ṣe lónìí life that you have in Christ thank you ọ̀run ńlá òṣì wọ́n tó ṣe inú ayé àwọn ọmọ mi wọ́n tó ṣe lórí iṣẹ́ mi wọ́n tó ṣe inú ilé mi ẹ kò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jésù ṣé o o ṣé bàbá olúwo ṣeun fún oríire gbogbo olúwo ṣeun father we thank you lord for the grace of you dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jésù mà ṣeun jésù mà ṣeun ọba tó pọ̀ nípa tagbára ọba tó ní gbogbo agbára lọ́wọ́ gbọ́lọ́wọ́ jésù yìí mo yàn ọ́. Rekogbeji Suiga. I want us to thank Him and exhort Him. I want us to magnify Him and say to Him that you bless His holy name. Father, we thank you, Lord Jesus. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, Jésù ṣe Jesus, we thank you. Jésù mo gbé ọ̀gá, fún àánú rẹ tó pọ̀ bí iyanrìn somebody exalt him somebody magnify the lord thank him dúpẹ́ lọ́wọ́ jésù yìí olùwòṣù thank you jesus ọpẹ́ òun pọ̀ jù iwájú olúwa ẹ kò fún tọkàntọkàn ní ọpẹ́ òun pọ̀ jù níwájú ọlọ́run yìí just exalt him magnify him for what he has done for you. gbẹ́ fún ohun tó ṣe fún jésù mà exalt him dúpẹ́ lọ́wọ́ ọlọ́run exalt the lord magnify the king thank him for the grace of god dúpẹ́ fún orí ọ̀fẹ́ ọlọ́run jesus we thank you jesus we magnify you jesus we thank you jesus we exalt you. We thank you, Lord, for what you are doing. We give that praise to you. I ọ̀gá fún ohun tó ń your Àyàn lógo Somebody exalt him and magnify the Lord, my Father and my King. We thank you, O God. My Lord and my God, we thank you, o Lord. Just thank him and bless his name. Jesus is the sweetest name we know. Bless his holy name. Bless the name of our God. Bless the King. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ọba ńlá, ọba bàǹtìbàǹtì. Jésù adúpẹ́ o, fún oore ọ̀fẹ́ ìpamọ́, fún oore ọ̀fẹ́ ààbò, oore ọ̀fẹ́ rẹ lórí ayé wa ṣẹ́. Can somebody join the host of heaven to thank him? And eh, can somebody join the host of heaven to worship him? Can somebody join the host of heaven to give that praise to Him? To magnify Him for what He has done for us. Láti gbé Ọlọ́run ga fún ohun tó the ṣe Of your heart. Thank Him from the bottom of your heart. Thank Him from the bottom of your heart. Live from the bottom of your heart, O God. Exhort Him. Thank Him. Thank Jesus. Jehovah God, we thank you. Jehovah God, we thank you. Agbé anyo a yàn ọ́ fún orí ọ̀fẹ́ yìí. Jésù ṣó, Jésù ṣó, Jésù mo yàn ọ́, Jésù mo gbé ọ̀gá, Jésù a yàn ọ́ fún orí ọ̀fẹ́ èyí wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún orí ọ̀fẹ́ pamọ́ nínú ọmọ gbogbo ní ayé ẹbí gbogbo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jésù mo gbé ọ ga olúwa mo jésù mo yàn somebody thank him exalt the lord bẹ́ẹ̀ kó yìn ọlọ́run yìí i want you to thank him bẹ́ẹ̀ kó gbé ọlọ́run ga ni dúpẹ́ fún ìwà láàyè rẹ̀ lórí ayé ẹ̀ dúpẹ́ fún ìwà ẹ̀ nínú ayé ọmọ rẹ̀ gbogbo lórí ọkọ òun ló ń bá wa ṣe ọba tó ran ayé wa lọ́wọ́ ọba tó fi ìgbà tuntun fún wa ọba tó ràn á lọ́wọ́ ọba tó ràn á lọ́wọ́ ọba tó ran ayé wa lọ́wọ́ can you lift your voice and just exalt him can you magnify him and thank him Jesus we thank you glory be to your name bí ọlọ́run ta lọ́wọ́lọ́wọ́ báyìí Jésù ṣùgbọ́n jésù mo yàn ọ́ jésù ṣó jésù mo yàn ọ́ bẹ́ẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run thank him ọpẹ́ òun pọ̀ jù níwájú rẹ̀ ọpẹ́ gbèsè ọpẹ́ mi pọ̀ mélèé san tán o gbèsè ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ bàbá gbèsè ọpẹ́ mi pọ̀. Mele san tán gbèsè ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ bàbá gbèsè ọpẹ́ mi pọ̀ mélèé san tán o bàbá gbèsè ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ bàbá ó gbèsè ọpẹ́ mi pọ̀ mélèé san tán gbèsè ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ bàbá mẹkọ dúpẹ́ gbèsè ọpẹ́ mi pọ̀ bàbá mélèé san tán o gbèsè ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ bàbá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbẹdẹ ká san gbèsè ọpẹ́ wájú ọlọ́run kò sí ẹni tí ò jẹ ọlọ́run ní gbèsè ó jẹ gbèsè ìdásí hmm. you hold him kò sí ẹni tí ò jẹ Ọlọ́run ní gbèsè ó jẹ ó jẹ ó jẹ gbèsè ìpamọ́ so lift your voice and just appreciate the Lord lift your voice and thank him ẹ ká fi ọpẹ́ fún dúpẹ́ lọ́wọ́ Jésù yìí ẹ ká fi ìyìn fún ọpẹ́ mi mú wá síwájú rẹ o Olúwa mo mú ọpẹ́ wá síwájú ẹ jésù kristi olúwa wa àmín mo mọpẹ́ wá gbọpẹ́ mi gbọpẹ́ mi olúwa mo mọpẹ́ mi wá gbọpẹ́ mi gbọpẹ́ mi olúwa mo mọpẹ́ mú mọ́pẹ́ wá. just look at it. I see it again. myself. what God wants from you pé kó mọ rírì orí ìyanu rẹ̀ lórí ayé rẹ̀ má wo ilé tí o ti ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ ilé tí o ti ṣe la máa ń wò jù man can turn back from you ìyẹn lè yí ọkàn rẹ̀ padà ṣùgbọ́n Ọlọ́run kì yóò yí ọkàn rẹ̀ padà all and give thanks to him gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa I see the line for showers of blessing. It's breaking so bad. I can see it here. Ẹ̀yin the wàá lu a blessing ẹ So, sọ kíákíá tó bá ń break tẹ páàkì nísìnyí. Hallelujah. I can see it. Mo yẹ mi ẹgbẹ́ rí but mi àmọ̀ is coming back. What about the Facebook? Is he okay? The Facebook and YouTube is he okay? Because I can see this one is rolling like a rolling ball. Mm-hmm. Hallelujah. So let me look. Uh, uh, it's breaking. Okay. Okay. I, can, I, I myself I can see it here. Okay. What I'm going to do is that um, I'm going to turn it off and put it back again. Now let's see that one can solve the problem. Hallelujah. Let's see how that one can solve the problem. Also the line. You mean also the Facebook is it breaking up too? Facebook is breaking up. Alléluia. And on Facebook, is it is so the phone line is good. Mm, okay. What about YouTube? Praise the Lord. ẹ ká sọ fún jésù olúwa mo ti dé lọ́dà mi okay that one also is not connected mm, okay ẹ ká sọ fún jésù pé mo ti dé lọ́wọ́lọ́wọ́ báyìí olúwa dárí àṣírí èmi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo ask the Lord to forgive every sin olúwa dárí àṣírí èmi jì mí ask the Lord to forgive every sin olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa dárí àṣírí èmi gbogbo jì mí I want to lift your voice and begin to ask God for forgiveness of sin ẹ kò béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run ẹ kò pe Jésù lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ rí ọ ìwọ Jésù I want to see you tonight ìwọ Jésù mo fẹ́ rí inú ayé mi lọ́wọ́lọ́wọ́ it's Jesus that I want to see tonight ìwọ ni mo fẹ́ rí mi ìfẹ́ rí èèyàn ìwọ mo fẹ́ kó fọhùn sórí ọ̀rọ̀ ayé mi sẹ́ fẹ́ kó porúkọ Jésù gbogbo ohun tí ò ń jẹ́ rí ọ lónìí as the Lord the Lord should forgive ohunkóhun tí ń bẹnu ayé mi èyí tí ò ní mú mi rí ọ torí mo fẹ́ rí ọ bàbá wọ́n mo fẹ́ kó fọhùn sórí ọ̀rọ̀ mi wọ́n mo fẹ́ kó dìde lórí ọ̀rọ̀ ayé mi gbogbo tí ò ní jẹ́ ń rí ọ lónìí ohunkóhun tí ń bẹnu ayé mi tí ò ní jẹ́ ó fọhùn sí mi ẹni máa Israẹli ó yá dáríjì ask the Lord to forgive every sin ask the Lord to forgive every sin orúkọ Jésù gbogbo tí ò ní jẹ́ ń rí ọ gbogbo tí ò ní jẹ́ kó fọhùn sí ọ̀rọ̀ mi lónìí bẹ́ẹ̀ kó porúkọ Jésù dáadáa ohunkóhun tí ò ní jẹ́ kó fi báyé mi pàdé ohunkóhun tí ò ní jẹ́ kí n rí agbára rẹ olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí I want somebody to pray and ask God for forgiveness of sin rábìrì ọlọ́run kó dárí jì o ìwọ ẹ̀mí má dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ̀ má wọnú ọkàn mi wá morúkọ jésù ẹ má dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ask the lord to forgive every sin olúwa dárí àṣírí gbogbo jì oh, oh thank you my daddy oh thank you olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì gbogbo ẹ̀ṣẹ̀ pátá ẹni máa Ísírẹ́lì olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo olúwa dáríjì olúwa sọ̀kalẹ̀ nínú agbára rẹ̀ lónìí ask him to come in his power mo fẹ́ rí ìwọ jésù mo fẹ́ rí ọnú agbára rẹ ní mo fẹ́ rí ọnú ìṣẹ́gun rẹ ní olúwa sọ̀kalẹ̀ ìwọ mo fẹ́ rí olúwa jẹ́ n rí ọ orúkọ jésù dáadáa olúwa jẹ́ rí ọ orúkọ jésù màkàkà bàbá sotolẹ̀kẹlẹ̀ bọ̀kọ̀pá porúkọ jésù olúwa jẹ́ ń rí ọ ẹ porúkọ jésù dáadáa ẹni mọ israẹli tó pọ̀ nípa ti agbára nú agbára rẹ jẹ́ ń rí ọ lónìí ẹ porúkọ jésù lord let me see you jẹ́ ń rí ọ nú agbára ńlá ìwọ jésù yìí mẹ́kọ̀ porúkọ jésù dáadáa ó rọ kẹ́ni mọ israẹli kó báyìí rẹ pàdé ó ogun ìbínibí àti ogun ìbẹ̀rẹ̀ ó dá gbogbo rẹ̀ wọlé pàmátá olúwa bá ayé mi pàdé bá ọkàn mi pàdé wá ọkàn mi ṣí payá fún ọ olúwa ọkàn mi ṣí payá fún ọ my heart yearn for you o God olúwa ọkàn mi ṣí payá fún ọ orúkọ Jésù sọ fún Jésù ọkàn mi ṣí payá fún ọ máa bọ̀ wá lórí ọ̀rọ̀ ayé mi ni mo fẹ́ kó bá ń dá sí lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi ni mo fẹ́ kó bá yanjú ẹ̀ bẹ́ẹ̀ kó gbà kó sọ ọkàn mi yìí bẹ́ẹ̀ kó wá sọ ọkàn mi di tiẹ̀ e pátápátá bẹ́ẹ̀ kí ọkàn mi kó jẹ́ ti ìwọ Jésù bẹ́ẹ̀ kí ìṣe mi àti ìwà mi kó jẹ́ tiẹ̀ ask that the spirit of God to come into your life pé Jésù kó máa bọ̀ sẹ́ pé Jésù kó máa bọ̀ nú ayé rẹ ní ask the spirit of God to come into your life orúkọ Jésù dára Olúwa máa bọ̀ wá ẹnumọ Ísírẹ́lì olúwa máa bọ̀ wá porúkọ Jésù olúwa máa bọ̀ wá ask the spirit of God to come porúkọ Jésù dáadáa sọ fún Jésù lọ́wọ́lọ́wọ́ ẹnumọ Ísírẹ́lì kàṣátàlíbà rostate pé Jésù dáadáa sẹ́ ask the spirit of God to come into your life béèrè fún ẹ̀mí Ọlọ́run kó máa bọ̀ wá ask the spirit of the living God to come ẹ bèrè fún ẹ̀mí ọlọ́run lọ́wọ́lọ́wọ́ bèrè fún ẹ̀mí ọlọ́run ask the spirit of the living God to come into your life ẹ̀mí ọlọ́run máa bọ̀ wá orúkọ Jésù wá sọ̀kalẹ̀ sínú ayé mi come down into my life wá sọ̀kalẹ̀ sórí iṣẹ́ mi come down into my life wá sọ̀kalẹ̀ sínú ayé àwọn ọmọ mi orúkọ Jésù wá fi ọkàn mi ṣe ibùgbé Somebody ask the spirit of the living God to come into your life. Béèrè fún ẹ̀mí Ọlọ́run kó máa bọ̀ nú ayé rẹ lọ́wọ́lọ́. Béèrè fún ẹ̀mí Ọlọ́run kó wá fi ayé rẹ ṣibùgbé. Orúkọ Jésù ẹ̀mí Ọlọ́run máa bọ̀ wá. Ẹ ká béèrè fún ẹ̀mí Ọlọ́run. Ẹ ká béèrè fún ẹ̀mí yìí. Ask the spirit of God to come. Béèrè fún ẹ̀mí ńlá yìí. Ẹ̀mí Ọlọ́run yìí kó máa bọ̀ wá. Olúwa wá gbàkóso ọkàn mi olúwa wá gbà àkóso iṣẹ́ mi tell the lord to take absolute control of your life olúwa wá fi ọkàn mi ṣe àpẹ ṣe bùgbé olúwa wá jọba ní ọkàn yìí ask the lord to calm down into your life orúkọ jésù mọ̀sódò kábàlàwàkà sátàbà màkàlẹ́bẹ̀ kò pẹ́rù sítíríkítàlíà orúkọ jésù olúwa máa bọ̀ sẹ́ orúkọ jésù olúwa máa bọ̀ sẹ́ orúkọ jésù olúwa máa bọ̀ sẹ́ ask him to come into your life pé jésù kó máa bọ̀ ask jehovah god to come olúwa wá jọba nú ayé mi tell him to come olúwa wá jọba nú ayé mi wá jọba nú ayé àwọn ọmọ mi gbogbo tí jésù bá jọba ìyanu ṣẹlẹ̀ tí jésù bá jọba ogun ṣẹ ẹ pè é lọ́wọ́lọ́wọ́ báyìí máa bọ̀ wá i need you olúwa mò ń fẹ́ ọ lord i need you olúwa mò ń fẹ́ ọnú ọkàn mi orúkọ jésù olúwa mò ń fẹ́ ọnú ayé mi somebody ask the lord that you need him right now pé jésù pé o ní ìdí ẹ i need you o god orúkọ jésù dáadáa i need you god in my life right now sọ fún jésù olúwa mò ń fẹ́ ọnú ayé mi. Borúkọ Jésù. Olúwa mo fẹ́ ọnú ọkàn mi. I need you, God. Thank you, my Father. In Jesus' name, we pray. For those on Facebook, please keep um help me to be saying it's okay, everything is right, or so please just don't silent so I know that it's working right, you know. So just do that sometimes, you know. Keep the movement going. Hallelujah. Just to make sure that everything is all right. And also, um, I think the same thing that I affect the faith, uh, the youth, uh, the showers of blessing. So also the same thing on uh, Akukwaremi radio. So I turn it off. Hallelujah. So anyone that is listening through Akukwaremi radio, they can listen to showers of blessing. I think that one is acting up too. Hallelujah. Lord Ambassador Taniwi. <laughs> Ẹ forúkọ ìsọjí ẹ̀mí sọ̀kalẹ̀ inú ọkàn mi lọ́wọ́lọ́wọ́ let the revival of Holy Spirit begin in my heart ẹ ká pe orúkọ Jésù dáadáa ìsọjí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ inú ọkàn mi let the revival of Holy Ghost bẹ̀rẹ̀ inú ayé mi lọ́wọ́lọ́wọ́ báyìí ìsọjí ẹ̀mí sọ̀kalẹ̀ inú mi ẹ ká pe orúkọ the revival of the Spirit of God ìsọjí ẹ̀mí sọ̀kalẹ̀ inú ayé mi gbogbo ẹ̀bùn ẹ̀mí every gift of the Spirit kí gbogbo ẹ̀bùn ẹ̀mí kó sọjí pátápátá let every gift of God be revived kí gbogbo ẹ̀bùn ẹ̀mí the gift of God kó sọjí inú ayé mi let every gift of God ikababo ṣìkàlàbàkàbà jẹ́ kí gbogbo ẹ̀mí ọlọ́run kó sọ̀kalẹ̀ wá to revive the spirit of God in you láti mú gbogbo ìsọjí ẹ̀mí kó sọ̀kalẹ̀ wá borúkọ Jésù Let the spirit of the living God come upon you right now. Ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ wá sínú ayé mi kí gbogbo ẹ̀bùn ẹ̀mí every gift of the spirit gbogbo ẹ̀bùn ẹ̀mí kó sọ̀kalẹ̀ nú ọkàn mi kó jọba nú ayé mi lọ́wọ́lọ́wọ́ ó yá pé orúkọ Jésù and ask that the gift of the spirit revive in you gbogbo ẹ̀bùn ẹ̀mí ó yá sọjí nú ọkàn mi orúkọ Jésù dáadáa gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa gbogbo ẹ̀bùn ẹ̀mí nù rẹ lónìí the gift of God in you is to have the victory over the enemies ọlọ́run fún ọ láti jẹ́ kó o borí ọ̀tá ni kó tó bọ̀ kọ́lọ́run ti ṣe ọ lójú kán tó gbé ìgbésẹ̀ kọ́lọ́run ti bọ́ ọ sọ gbogbo ẹ̀bùn ẹ̀mú yẹn is a weapon in your hand to have victory wọ́n sọ pé àwọn ò rí àmì wọn mọ́ ẹ porúkọ Jésù gbogbo àmì ẹ̀mí the, the, the, the, the, the, the sign of the spirit in my life. Gbogbo àmì ẹ̀mí, gbogbo ẹ̀bùn ẹ̀mí, gbogbo ẹ̀bùn ẹ̀mí, the gift of the spirit. Gbogbo ẹ̀bùn ẹ̀mí, èyí láti jẹ́ kó borí mi, o fẹ́ rìnrìn àjò, má lọ o, o fẹ́ bá ẹni má sọ fẹ́ ni báyìí o, nǹkan báyìí ni kò wí o. Ẹ gbogbo ẹ̀ o máa ń ràn yàn lọ́wọ́ láti borí ogun ni. All those things to enhance your end to have victory over your enemies What ti ń bọ̀ òdìdí kó gbàdúrà o ọjọ́ báyìí báyìí gbogbo ẹ̀bùn ẹ̀mú yẹn is to help you ẹ porúkọ Jésù dáadáa gbogbo ẹ̀bùn ẹ̀mí sọjí ní òmẹ let the gift of the spirit be revived in you right now porúkọ Jésù gbogbo ẹ̀bùn ẹ̀mí bóyá ìran ni tàbí àlá ìgbóhùn ni àsọtẹ́lẹ̀ ni nkàbá ṣètò lè àgàbà ó ṣàtàlàbà in the gift of faith and the revelation this gift of knowledge and wisdom gbogbo ẹ̀bùn ẹ̀mí ní orúkọ Jésù prophecy interpretation of tongue speaking in tongue gbogbo ẹ̀bùn ẹ̀mí lórúkọ Jésù ó yá sọjí nù mí ó yá yá yọ ọmọ náà lánàá kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù as the gift of the spirit to be revived in you ẹ pọ orúkọ Jésù dáadáa. ẹbùn ẹmí o ní orúkọ jésù ó yẹ sọ jínú ọkàn mẹ ó yá ó yá ó yá ó yá ó yá màkàlí abakú ṣàtàlábọ màá so tótó likẹlẹbọ ó yá ó yá ó yá ó yá àní gbàdúà kí gbogbo ẹbùn ẹmí every gift of the spirit ó yà kó sọ jínú ẹ lónìí kó sọ jínú ayé ọmọ rẹ ní orúkọ jésù ó yá gbàdúà gbàdúà lórúkọ jésù kristi olúwa wa jésù wájọba. nínú ayé mi o Jésù á jọba nínú ọkàn mi mo tó àkókò Jésù á nínú ayé mi Jésù á jọba Jésù á jọba nínú ayé mi alágbára Jésù á óyá óyá o Jésù wá jọba nínú ilé mi o Jésù wá jọba nínú ọkàn mi. Ó tó àkókò Jésù wá nínú ayé mi óyá óyá o Jésù wá jọba nínú ayé mi Jésù wá nínú. love. àṣálẹ́ yìí jẹ́ kí gbogbo ìjọba òkùnkùn kó di asán let every kingdom of darkness be put to shame tonight olúwa sọ̀kalẹ̀ ní àṣálẹ́ yìí let the Lord come down in your power jẹ́ kí gbogbo ìjọba òkùnkùn let every satanic kingdom gbogbo ìjọba gbèsè gbogbo ìjọba ẹ̀gàn. gbogbo ìjọba ìtìjú ó yẹ kó di asán ní olé mi lónìí ó yẹ kó orúkọ jésù orúkọ jésù ó yá ó yá orúkọ jésù olúwa kí gbogbo ìjọba àṣetì gbogbo ìjọba àmúbọ̀ nínú ayé mi kó di asán somebody pray olúwa sọ ìjọba òkùnkùn di asán ní olé mi let the kingdom of every satanic kingdom be put to shame right now orúkọ jésù ìjọba òkùnkùn. ìjọba ìtìjú ó yá di asánu léèmẹ lánàá kó o pe Jésù dáadáa Olúwa sọjọba gbèsè Olúwa sọ di asán ẹ pọ orúkọ Jésù gbogbo agbá tí ìṣèjọba lórí ayé ẹ lórúkọ Jésù kó di asán gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ sọ pé showers of blessing ṣiṣẹ́ ṣá ẹ̀yin tí a lórí ṣá mi rí any movement mẹ́ o it's for you not I don't really care <laughs> like that. ìgbà ẹ̀yin mò ń sọ torí tí ní o hallelujah it's for you please give me feedback I don't have the earpiece in my ear I don't see any movement there you have to move so I know I don't I, I'm really yes you have to because I see the line is breaking up so you have to you know so I can know that that you are still there I can know me anymore. Me near peace, let láti máa gbọ́ nǹkan tó ń at the same time so so please you have to do that for me please hallelujah so you need to be typing kó jẹ́ eh, kó eh, mo jagajaga kọ jagajaga bẹ̀ <laughs> hallelujah praise the lord so you have to keep on moving typing something hallelujah just to make sure because when I see that thing is silent like that, I thought they can't hear me. So you have to thank you for doing that. nítorí tiyín ni o hallelujah ẹ má bínú ẹ porúkọ jésù ẹ porúkọ jésù dáadáa olúwa dìde nínú agbára rẹ sẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo ìjọba òkùnkùn kó di asán pátá gbogbo alágbára tí ń ṣèjọba lórí ayé mi gbogbo alágbára tí ń ṣèjọba lórí ayé àwọn ọmọ mi mẹ́kọ̀ọ́ porúkọ jésù alágbára tí ń ṣe lórí ayé rẹ sẹ́ẹ̀ mo fẹ́ kó porúkọ Jésù alágbára tí ń ṣe ìjọba lórí ayé rẹ lónìí ẹ jẹ́ kí ìjọba òkùnkùn kó di asán ẹ jẹ́ kí ìjọba òkùnkùn kó dòfo ẹ porúkọ Jésù dáadáa Olúwa jẹ́ kí ìjọba òkùnkùn ẹ jẹ́ kí ìjọba òkùnkùn kó di asán let the satanic kingdom be destroyed tonight orúkọ Jésù Olúwa jẹ́ kí ìjọba òkùnkùn. èyí tí ò fẹ́ kí rí bí gbàláyé ẹ jẹ́ kí ìjọba òkùnkùn èyí tí ò fẹ́ kí rọ́wọ́ yọ ẹ jẹ́ kí ìjọba òkùnkùn èyí tí ò fẹ́ kó rí fọhùn fún mi ó yá ó yá ó yá ó yá ó yá borúkọ jésù ni olúwa sọ di asán ẹ sọ gbogbo ìjọba òkùnkùn di asán o gbogbo alágbára ti ń ṣèjọba lórí ayé mi in any area that enemy is controlling your life that is ruling your life ẹ porúkọ jésù. olúwa sọjọba òkùnkùn di asán gbogbo ìjọba òkùnkùn ní ọ̀nà mi gbogbo gbogbo ìjọba òkùnkùn ayé mi ẹ porúkọ jésù ẹ gbàdúà gbogbo ìjọba òkùnkùn porúkọ jésù ó yẹ gbàdúà gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa ẹnìkan gbàdúà dáadáa mi ohun tí mo kàn ń wò ni pé mo wẹ ẹni tó wọ shirt mi mọ bóyá ó possible kéèyàn wọ shirt funfun ẹ wò bẹ́ẹ̀ tó wọ shirt funfun Eh, bẹ́ẹ̀ tó wọ ṣẹ́ẹ̀tì funfun yẹn bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ tẹrí wọ́n fẹ́ eh, ṣèrè bọ́mi ó fẹ́ dàbẹ́ pé wọ́n fẹ́ ṣèrè bọ́mi wọn kò ń ṣe bí rè bọ́mi ọ̀pẹ tí wọ́n fẹ́ ṣèrè bọ́mi tán bá mú ẹni rárá á ti mọ gẹ omi kó tó mọ̀ tán <laughs> eh, gbàtọ́ wá gbé orí yẹn sínú omi yẹn ẹ o á ti ẹ o á ti mọ gẹ omi gẹ yóò ti mọ gẹ kó tó mọ̀ mo rí pé ẹni yẹn fẹ́ gbé orí sókè mi ìmọ̀ ẹni tó wá mo rí pé ṣẹ́ẹ̀tì ni ẹni yẹn ó wọ aṣọ funfun ẹ̀hún tí mò ń wò nìyẹn ṣùgbọ́n mo rí pé ẹni yẹn fẹ́ gbé orí yẹn sókè ṣùgbọ́n mo rí pé wọ́n ń tẹ wọ́n ń fọwọ́ tẹ orí yẹn padà sínú omi yẹn ẹni yẹn fẹ́ mi sọ pé wọ́n ń ṣèrì bọmi tẹ rí sínú omi o pé àpásítọ̀ yẹn ó sọ pé àwọn èèyàn wọn yẹn kọ́ mo sọ mo rí pé ẹni yẹn fẹ́ gbé orí sókè ṣùgbọ́n mo rí ọwọ́ tó tó ń dá orí yẹn padà tó ń ti orí yẹn sínú omi padà ẹ porúkọ Jésù Olúwa gbà alágbára tí ò fẹ́ kí n dìde o alágbára tí ò fẹ́ kí n narí jáde gbogbo ẹni tó ní kí n kú sínú òkú ẹrú sẹ́ gbọ́lágbá ẹni tó ní kó ayé rẹ wà bẹ́ẹ̀ mo fẹ́ kó porúkọ Jésù ibi tí mo ti fẹ́ jáde Olúwa jẹ́ n jáde ní àṣálẹ́ yìí where I want to come out ẹ jẹ́ n jáde ń bẹ̀ porúkọ Jésù dáadáa ibi tí mo ti fẹ́ jáde ẹ jẹ́ n jáde ibi tí ọmọ mi ti fẹ́ jáde láyé ẹ jẹ́ ká jáde níbẹ̀ bẹ́ẹ̀ kó porúkọ Jésù mo fẹ́ jáde lọ́wọ́ ẹ̀gàn mo fẹ́ jáde lọ́wọ́ àmúbọ́ni mo fẹ́ jáde lọ́wọ́ ìtìjú mo fẹ́ jáde lọ́wọ́ gbèsè oya oya oya oya oyin bọ́lọ́wà orúkọ Jésù níbi tó o ti fẹ́ jáde ogun tó o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀yẹn Ọlọ́run fún mi bọ́ lọ́wọ́ ogun yìí oya gbàdúrà níbi tó o ti fẹ́ jáde oya jáde oya jáde oya jáde oya jáde oya jáde oya jáde oya jáde ó yá jáde ó yá jáde ó yá jáde àníbi tó o ti fẹ́ bọ́ yẹn olúwa mú àwọn èèyàn yìí bọ́ olúwa mú àwọn èèyàn yìí bọ́ olúwa mú àwọn èèyàn yìí bọ́ olúwa mú àwọn èèyàn yìí bọ́ orúkọ jésù where you want to come out let Jehovah God bring you out nínú ipò àríyá máa bíbí èyí tí mo fẹ́ jáde o ní ipò àìní tí mo ti fẹ́ jáde láyé àní ẹ gbàdúrà orúkọ jésù olúwa níbi tí mo ti fẹ́ jáde ẹ jẹ́ ń jáde ẹ fà mí jáde gbogbo agbá tí ń tẹrí mi rì gbogbo agbá tí ń tẹrí mi rì gbogbo agbá tí ń tẹrí rẹ every power that is suppressing you every power that is oppressing your life gbogbo agbá tí ń tẹ̀ mí mọ́lẹ̀ ní orúkọ Jésù gbogbo agbá tí ò fẹ́ kí n narí jáde ó yá gbàdúrà ẹ jẹ́ n jáde ọ̀rọ̀ fà mí jáde ẹ gbà mí lọ́wọ́ agbára yìí o ní orúkọ Jésù ẹ gbà mí lọ́wọ́ ipá òkùnkùn yìí ask the Lord to deliver you orúkọ Jésù dáadáa gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa àmín i don't know whether is, is anyone typing this thing i don't know what i'm saying mo rí pé what i ṣé tí mò ń sọ ló ń type sórí Facebook àdéhùn bẹ́ẹ̀ is anyone doing this hallelujah i don't know i read the i don't know whether you are seeing what i'm saying you know mo rí pé ẹnìkan owó kan type bẹ́ẹ̀ àbọ̀ wọ áńgẹ́lì ni yeah <laughs> yeah yeah yeah. Hmm. Is anyone doing that? I can see there's what I'm saying is coming on the screen praise the lord it's okay it's okay if you are doing your own way that's good that's good lórí facebook mo ti oh somebody is typing okay is there anyone typing that doing that okay hallelujah it's okay let's see praise the lord a ní ẹ oh i think it's computer okay okay ẹ Jesus eh? sẹ àwọn agbá ẹ jẹ́ ń jáde let me come out of this very position mi gbúdọ̀ kú sínú ẹ̀ ọ̀tá fẹ́ kíyàn kú bẹ̀ ni the enemy want you to die there ọ̀tá fẹ́ kíyàn kú bẹ̀ ni the enemy want someone to die there but ẹ pọ orúkọ Jésù mo fẹ́ jáde I want to come out of this mo fẹ́ kú ònú ipò àìníláyé èmi náà fẹ́ kú ònú pa àrọ́mọbí mo fẹ́ kú ònú ipò ẹ̀gàn ẹ pọ orúkọ Jésù. Lord, bring me out in your power. God, bring me out in your power. God, bring me out in your power. Ẹ mi jáde nínú òpò yìí. Ẹ̀yin ogun ọ̀run ẹ fà mí jáde ń bẹ̀. Ẹ ń bọ́ lọ́wọ́ ogun eléyìí. Ẹ ọmọ mi bọ́. Ẹ ọmọ mi bọ́. Dúà dúà lórúkọ Jésù Kristi. Olúwa mo gbọ́ orúkọ kan ṣùgbọ́n orúkọ yẹn ó fẹ́ end with k wọn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ torúkọ ẹ̀ end pẹ̀lú kẹlẹ kẹlẹ kẹlẹ kẹlẹ ó fẹ́ ẹ pásítọ̀ àbẹ́ ẹ̀ gbọ́ dáadáa ni <laughs> ẹ gbàdúrà ẹ gbàdúrà kí n gbọ́ dáadáa <laughs> hallelujah praise the lord gbẹ ó fẹ́ lé ó fẹ́ kíní kan fẹ́ end orúkọ tí mò ń wò yìí hallelujah ó fẹ́ ke kékékéké hallelujah ìyanu kò ṣẹlẹ̀ ohun tí ayé gbé kó ndúwájú ẹ whatever have been stolen from you ohun tí ayé gbé kó wájú ẹ ọ̀run kò gbé kúrò but everything that the enemy have robbed you oúnjẹ tí ayé gbé kó wájú ẹ ọ̀run kò dá padà fún ẹ àmín ṣàmì dáadáa oúnjẹ tí ayé gbé kò wájú ẹ <laughs> ọ̀run kò dá padà fún ọ àmì ṣàmì dáadáa ohun tí ayé lọ́gbà mọ́ ọ lọ́wọ́ ìtàn gbé kò níwájú rẹ lónìí ọ̀run kò dá padà àmì ṣàmì dáadáa gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa màmá tó màmá mi rẹ̀ ń gbọ́ mi ò tẹ́ fẹ́ give tẹ́ fẹ́ give thanksgiving Eh? ẹ pè ní ìsìn i will just honour that so we can do that quickly and we go into prayer màmá tẹ bá gbọ́ mi ẹ lè pè màmá tó láwọn fẹ́ give time táwọn fẹ́ fẹ́ ṣèdúpẹ́ lé ni and also if you want to do that mi fẹ́ sọ dé ńdọ́ ọjọ́ pẹ́ ọjọ́ àdúrà ni but if you want to do that quickly màmá ẹ lè pè ẹ lè pè ní ìsìn tẹ bá fẹ́ pè ìnà i will look at it ẹ kọ pé so màá fún yín tàn láti dúpẹ́ yín hallelujah ìyẹn ò gbọdọ̀ jábára mọ́ oore jẹ́ ẹ orúkọ jésù sẹ́ẹ́ àní olúwa dìde fún ìrànlọ́wọ́ mi ẹ jẹ́ kí n kú ní ipò tí ayé fi ayé mi sí yìí ní ipò tí ayé tí mo bára mi yìí ẹ̀yin ogun ọ̀run ẹ mú mi jáde sẹ́ let me come out of this very position I want to come out I want to come out I want you to lift your voice and talk to God olúwa mú mi jáde let me come out today olúwa mú mi jáde let me come out today ẹ mú mi jáde ní òkú àní let me come out of failure ẹ mú mi jáde ní òkú àmúbọ́ ẹ porúkọ Jésù ọ̀run fà mí jáde fà mí jáde fà mí jáde fà mí jáde fà mí jáde fà mí jáde fà mí jáde fà mí jáde ẹ porúkọ Jésù ẹ gbàdúrà ẹ mú mi jáde ní òkú tí mo wà yìí o let my life come out of this very position orúkọ Jésù dada let me come out to God ẹ jẹ́ n jáde ẹ jẹ́ n jáde ní ipò ẹrú yìí ẹ jẹ́ n jáde mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ I want to come out I want to come out gbàdúrà ṣe ẹ jẹ́ n bọ́ lọ́wọ́ ogun ẹ jẹ́ n bọ́ lọ́wọ́ ogun ènìyàn ẹ jẹ́ n bọ́ ogun ìtìjú from that battle of failure from that battle of disappointment gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa our àwọn please just she she want to give a thanksgiving she want to give uh, thanks to God ẹ kọ́ lè máa. ẹ kọ́ yes ma yes ma. yes ma. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè ṣe ń ṣe bó ṣe bí àdàkú akẹ́yìn fi ìtara gbàdúrà fún wa ìgbà ní bàjẹ́. àmì jésù. ìtẹ̀síwájú ayọ̀ ló bá olóòkè lórúkọ jésù. àmì jésù. ìfẹ́ fún gbọ́dọ̀ sọ láti kọrin kankan tó máa sọ ẹ̀rí mi. ok. ìsìn ọpẹ́ mi ọ̀rọ̀ mi ò lè àmọ́ o síbẹ̀ síbẹ̀ owó ṣèwọ̀n tí mo lè ṣe. bàbá aláàánú mi ẹ máa ṣòro bàbá. Gbogbo ìwà ga lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ pé Olúwa mú ìyàwó ọmọ mi la ewu ọmọ bíbí kọjá. Mo fún olóore ọ̀fẹ́ láti gbé ọmọ náà. Ọmọ náà wà ìyàwó ọmọ gbogbo ìwà ga torí tó ba ìpinnu òkùnkùn jẹ́ lórí rẹ̀. Gbogbo ìwà ga mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ wọn orí ọ̀fẹ́ àtọ́lá tá à ń jẹ lórí òkè ọlá kristi tá à ń jẹ lórí òkè àdúrà yìí mo gbàdúrà pé kí agbára náà tí bàbá dà lórí òkè kó máa tẹ̀síwájú. gbogbo àwọn tó sì ń gbójú sókè sórí nǹkan ayọ̀ láì fowó àkójọ lẹ̀ fún wa. àmì jésù. olúwa gbà ó olúwa lórí olúwa ṣọwọ́ olúwa kó máa kọ́ bẹ́ẹ̀ orúkọ jésù àrẹ̀mọ Ísírẹ́lì a gbé ọ̀gá fún ohun tó ṣe ètò mú ìyàwó ọmọ a gbé ọ̀gá fún ohun tó ṣe tó mú ìyàwó ọmọ wọn lọ sínú ipò lóyún àti ipò bímọ àrẹ̀mọ fún ọwọ́ agbára yìí àrẹ̀mọ gbọ́ wọn ló ṣe yìí wọ́n fi ọpẹ́ fún ìwọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ Olúwa gbà yìí ayọ̀ yìí lórúkọ Jésù ní gbogbo ọ̀nà kó di púpọ̀ fún yín ayọ̀ yìí lórúkọ Jésù kó bá yín kalẹ̀ ayọ̀ yìí lórúkọ Jésù kó dípọ̀ fún yín ayọ̀ yìí kó tẹ̀síwájú ní ayé yín ayọ̀ yìí lórúkọ jésù kò di púpọ̀ fún ayé ayọ̀ yìí kò dípọ̀ nulẹ̀ ní orúkọ jésù ọmọ yìí lórúkọ jésù èyí tó fi sínú ìdílé yìí lórúkọ jésù kó dàgbà nú ọgbọ́n kó dàgbà nú òye ní orúkọ jésù agbára ẹ̀ mọ́ kó gbé ayé rẹ̀ wọ̀ àwọn òbí rẹ̀ gbogbo lórúkọ jésù kọlọ́run kó dáwọ́lé wọn ẹ̀jẹ̀ jésù kó yí wọn ká oore ọ̀fẹ́ jésù kó jọba nú ayé wọn ọlọ́run ti fi gbogbo ògo ìfún ọ wọ́n ti gbogbo ọlá ìfún ọ jésù ọlá yìí kó pọ̀ sínú ayé wọn bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín lórúkọ Jésù ẹ ṣé ma God bless you ma yes ma thank you ma thank you olúwa ṣé ma olúwa ṣé ma olúwa ṣé ma yes ma ẹ ká porúkọ Jésù dáadáa ọlọ́run ní gbogbo ọ̀nà sẹ́ẹ̀ dìde fún ìrànlọ́wọ́ ayé mi ẹ kò porúkọ Jésù kí ẹni máa ń súrẹ́lì kó dìde fún ìrànlọ́wọ́ ayé rẹ sẹ́ẹ̀ àwọn ayé mi olúwa dìde ẹ mú mi jáde i want to come out mo fẹ́ jáde mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun ìbínibí mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ i want to come out i want struggle to come to an end mo fẹ́ kí i want my shame to come to an end mo fẹ́ kí ìtìjú ayé mi dópin ní orúkọ jésù mo fẹ́ kó mú ẹ̀gàn ayé mi kúrò take away every reproach of my life. gbogbo ẹ̀gàn táyé fi ń gàn mí ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀rọ̀ bá ń bọ́ aṣọ ẹ̀gàn kúrò take away every reproach àní gbàdúrà olúwa bọ́ gbogbo aṣọ ẹ̀gàn mi kúrò gbogbo ìpòrúurú ọkàn with everything that troubles your heart gbogbo ìpòrúurú ọkàn with everything that troubles your mind gbogbo ìpòrúurú ọkàn ẹni máa ń ṣọ́ẹ̀lì olúwa mú kúrò ó yẹ ọmọ ọlọ́run lánàá kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù àdégbàdúrà sẹ that Lord Jehovah God to meet you within the, at the point of your need kí Ọlọ́run kó bá ọ pàdé Father meet me tonight at the point of my need ẹ dìde fún ìrànlọ́wọ́ ayé mi ẹ porúkọ Jésù arise for my help ẹ dìde fún ìrànlọ́wọ́ ayé mi porúkọ Jésù dada ìrànlọ́wọ́ dìde fún mi o ní orúkọ Jésù arise and fight for me ẹ dìde fún ìrànlọ́wọ́ ayé mi let God of heaven arise to fight for your life ẹ dìde fún àṣeyọrí ayé mi arise for my breakthrough orúkọ jésù náà gbúà dúà lórúkọ jésù kristi olúwa wa ẹ pọ orúkọ jésù gbogbo ọwọ́ tó wọnú ayé mi o gbogbo ọwọ́ tó wọnú ìrìn àjò mi ọwọ́ kan wà tó bá wọnú ayé ẹni ó máa ń dá ayé ẹni dúró ni that one hand can enter into your life and that can stop your life ìyẹn èèyàn ò lè kú òun bẹ́ẹ̀ ọwọ́ tí ń dá ayé ẹni dúró ọwọ́ tí ń dá ayé ẹni lógun olúwa mú ọwọ́ kọ́wọ́ kù lórí ayé mi ask the Lord to remove every evil hand in your life gbogbo ọwọ́ tá a gbé lé ayé àwọn ọmọ mi gbogbo ọwọ́ tá a gbé lé ìrìn àjò mi ọwọ́ ọlọ́run ló lè mú kúrò ó ní áńgẹ́lì olúwa sì sọ̀kalẹ̀ wá ó the angels of God descended from heaven wọ́n sì yí òkúta bojì yẹn kúrò and roll away the stone. ọwọ́ tí ń tẹ orí rẹ padà sínú omi yẹn tí ò fẹ́ kórì rẹ jáde síta ẹ porúkọ Jésù gbogbo ọwọ́ ìyà gbogbo ọwọ́ ẹ̀gàn gbogbo ọwọ́ gbèsè gbogbo ọwọ́ ogun gbogbo ọwọ́ ìjà gbogbo ọwọ́ ìbànújẹ́ ní orúkọ Jésù gbogbo ọwọ́ ẹ̀gàn gbogbo ọwọ́ àrọ́mọbí gbogbo ọwọ́ kọ́wọ́ èyí tí ń yọ ayé mi lẹ́nu how the Lord to remove that hand ẹ mú ọwọ́ ogun kúrò ní ayé mi take away every hand of battle. ẹ gbàdúà olúwa mú ọwọ́ ogun kúrò nínú ìrìn àjò mi ní orúkọ jésù ọwọ́ ogun jáde o ọwọ́ ogun fayé mi lẹ̀ orúkọ jésù dáadáa níbo ló wà sẹ́ somebody open your heart to God ẹ mú ọwọ́ ogun kúrò nínú ayé mi take every hand of battle out of my life ẹ mú ọwọ́ ogun kúrò ní ìrìn àjò mi orúkọ jésù ọwọ́ ogun kúrò ọwọ́ ìjàkadì ní kàbàkà sàdíyà ọwọ́ tí ń gbé ayé ẹni sẹ́lẹ̀ ó yá jáde jáde jáde jáde gbàdúrà jáde gbàdúrà jáde gbàdúrà jáde jáde jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá ask the Lord to remove that hand gbogbo ọwọ́ ajá yẹnilógun gbọ́dúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ jẹ́ kí orin retí mo fẹ́ tó fẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ nú ayé mi ṣẹlẹ̀ ẹ wo olúwa jẹ́ kí ohun rere tó fẹ́ ṣẹlẹ̀ nínú ayé mi ṣẹlẹ̀ mo ń bẹ mo kàn gé ọ̀rọ̀ yẹn kúrú ni o ó ní tí mo ń wò i'm seeing something ṣùgbọ́n mo kàn ohun tó fẹ́ ṣẹlẹ̀ ohun rere tó fẹ́ jáde lára rẹ olúwa jẹ́ kó jáde let that good thing that I want to manifest in your life manifest ohun rere tó fẹ́ farahàn nínú ayé rẹ tó fẹ́ farahàn ohun rere náà fara fẹ́ farahàn ohun rere ọlọ́run ò gbúdọ̀ fara sínú ayé mi ní gbogbo wa pa apaná oore ọlọ́run gbogbo ọwọ́ tí ń paná oore gbogbo ọwọ́ tí ń paná oore mọ́ ọ lára that is destroying the blessing of God in your life gbogbo ọwọ́ tí ń paná oore gbogbo ọwọ́ náà kò parẹ́ ní orúkọ Jésù ọwọ́ olóore kò farahàn lẹ́dà kíkàbà ó ṣàtàlẹ́kàbà orúkọ Jésù ó dán kó orí kiri yẹn mú ó dán kó orí ayọ̀ yẹn mú orúkọ Jésù andaliabakupa rústẹ̀dẹ̀ ó dá kí ìyanu yẹn ṣẹlẹ̀ ní orúkọ Jésù ó yá ó dá kí ìyanu yẹn kó ṣẹlẹ̀ ní orúkọ Jésù ó yá gbàdúà ìyanu yẹn kó ṣẹlẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá orúkọ Jésù sẹ àwọn náà lanu kó gbàdúà dúà dúà orúkọ Jésù Kristi olúwa ìyanu máa ṣẹlẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ láàyè mi. ìyanu máa ṣẹlẹ̀. ìyanu máa ṣẹlẹ̀ ayé mi óyá óyá ìyanu máa ṣẹlẹ̀. láyé mi ẹ porúkọ Jésù nínú ọdún inú oṣù yìí Olúwa jẹ́ kí ire mi jáde fún mi let my miracle manifest to me porúkọ Jésù ẹ jẹ́ kí ire mi jáde wá porúkọ Jésù dáadáa Olúwa jẹ́ kí ire mi let my miracle manifest Olúwa péré mi jáde fún mi o ayọ̀ mi máa bọ̀ wá ní orúkọ Jésù gbogbo ipa ogun tí ń dà mí láàmú gbogbo ipa ìjà tí ń bá ayé mi jà every battle in your life right now let Jehovah God put an end to it orúkọ Jésù ó dá kí ọwọ́ ogun kó dákẹ́ ó dá kí ọwọ́ ìjà kó sálọ orúkọ Jésù dada ìyanu mi bẹ̀rẹ̀ ìyanu mi bẹ̀rẹ̀ ìyanu mi bẹ̀rẹ̀ let there be miracle God ìyanu mi bẹ̀rẹ̀ orúkọ Jésù ìyanu ayé mi fara ìyanu ayé ọmọ mi fara. ani gbadua olúwa jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ olúwa jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ olúwa jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ ọmọláńlá ni kò gbadua ẹ jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ let my miracle manifest. mo ń fẹ́ ìyanu agbára rẹ mo ń fẹ́ ìyanu ògo rẹ mo ń fẹ́ ìyanu ẹwà rẹ ní orúkọ Jésù ó yá gbàdúrà sẹ let my miracle happen ó yanu ọdún yìí ẹgbẹ́ ìyanu mi lé mi lọ́wọ́ ìyanu lórí ọmọ mi o ní orúkọ Jésù ìyanu lórí iṣẹ́ mi ayé mi ò gbúdọ̀ bàjẹ́ ẹ pọ orúkọ Jésù kò gbúdọ̀ burú fún mi pàkàtúndà kàtàrú sẹtẹ àní gbàdúrà pọ orúkọ Jésù ẹ jẹ́ kí ìyanu ayé mi ṣẹ ṣẹlẹ̀ ẹ jẹ́ kí ìyanu ayé mi ṣẹlẹ̀ ẹ jẹ́ kí ìrànlọ́wọ́ lákòdé fún ayé mi àní gbàdúà ẹ jẹ́ kí ìrànlọ́wọ́ kódé fún ayé mi ó yá porúkọ Jésù mi tó wà màkóbá gúúsà tẹ́lẹ̀ bò ẹ jẹ́ kí ìrànlọ́wọ́ dé fún ayé àwọn ọmọ mi gbogbo ní orúkọ Jésù ìrànlọ́wọ́ láti rọ́mọ bí láyé wa ní orúkọ Jésù ìrànlọ́wọ́ láti lu àlùyọ àní gbàdúà ìyanu mi fara ìyanu mi fara ìyàwó gbọ́dọ̀ jẹ mí ya ò gbúdọ̀ jẹ orukọ orúkọ jésù ẹ̀gàn ò gbúdọ̀ ta gbé ayé mi sánlẹ̀ ọmọ náà nlanu kó gbàdúrà ni ìyanu rẹ ṣẹlẹ̀ olúwa kí ìyanu mi ó yẹ gbàdúrà makabaru ṣètòlẹ̀ àbá àní sọ fún jésù ìyanu mi let my miracle manifest ìyanu mi gbogbo ìyanu ayé àwọn ọmọ mi ní orúkọ jésù olúwa mú ìyanu olúwa jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ ní orúkọ jésù ìyá ńlá tí ayé mi ń retí ní orúkọ jésù ìyá ńlá tí ayé mi ń bèrè fún ní orúkọ jésù ìyá ńlá tí ayé mi ń retí ìyá ńlá ayé mi ń bèrè fún that your life is longing for that your heart is longing for ní orúkọ Jésù ọmọlọ́run gbàdúrà ask for your miracle right now bèrè fún ìyanu ayé ẹ ní orúkọ Jésù bèrè fún ìyanu ayé ọmọ rẹ ní orúkọ Jésù ẹ jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ let my miracle manifest ẹ jẹ́ kí ọ̀nà mi là fún rere ní orúkọ Jésù ẹ jẹ́ kí ọwọ́ mi tẹ̀wọ̀n láyé ní orúkọ Jésù somebody lift up your hand dúà dúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ pé orúkọ Jésù gbogbo e, gbogbo ìdí òòṣà in any place of sacrifice gbogbo ìdí òòṣà ìtayé fi ayé mi sí olúwa bá mi fọ́ gbogbo òòṣà táyé gbé nítorí tèmi o ibi tá a ti gba ayé mi lọ́wọ́ ẹ̀ tó ti gba ayé ẹ lọ́wọ́ ẹ̀ pé àníṣe ka ayé ẹ ibi tó kó máa lọ rèé olúwa fà jáde lọ́wọ́ ogun eléyìí i'm talking to somebody right now mo bí tá a fi orúkọ mi ibi tí a fi orúkọ mi sí ibikíbi tí ayé tí yẹn fi ìpín mi ama mọ́ where the enemy have put your lie wọ́n it's not a surprise ibi tó ti wá is Africa na àyìnà Yorùbá mò ń sọ lẹ́nu náà ọmọ eme ẹmẹ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ kò ṣe surprise wọ́n ń ṣoògùn ní Nàìjíríà Amẹ́ríkà ga wọn náà ń ṣoògùn mẹ́ arákùnrin kan o <laughs> ti pẹ́ náà ọjọ́ kan èmi ò kú mọ̀ ó ti pẹ́ o it's a long time it's a long story mo ṣẹ̀ dé lu ìní ẹ̀ wọ́n ń ṣògùn lu òyìnbó náà ìjà wa ṣẹlẹ̀ láàrin àwọn àtàwọn méjèèjì so I was just looking at it ìyẹn ni pé ah wọ́n ní bàbá kan wà ń bí nàìjíríà kálọ́sọ́ bàbá yẹn ká bá tiẹ̀ jẹ́ náà ẹ́ mo ní what bẹ́ẹ̀ ni ẹnìyẹn ó sọ jáde ó ní níbí ní Amẹ́ríkà yìí ló sọ ó ní bàbá kan tó wà ń bẹ́ ẹjọ́ kálọ́ bá bàbá yẹn kó bá mi bá tiẹ̀ jẹ́ mo ní bọ́lẹ̀ ẹnìyẹn wà wọ́n ní Amẹ́ríkà yìí ló wà àbà àbà àbà ẹni àyàwòrè ni tá a ba tiẹ̀ jẹ́ so kò síbi tó gùn sí gbogbo wọn tún gbé wá wọn tún gbé sínú àpò dọ̀ọ́ wá hallelujah wọn rù wá eh, wọn rù wá ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ògùn tó gbé tó forí òkun kò lè ṣiṣẹ́ mọ́jọ ń tán ẹ o wọn ra sáà dó ara dání o hallelujah ojú mẹ́wàá ẹlòmíì ẹ̀mí tẹ́lẹ̀mí ojú lásán tẹ́lẹ̀mí bá fi nà án mọ́lẹ̀ ilẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹlòmíì ti gbé ìṣùmọ̀lẹ̀ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ kò ń tọ̀rọ̀ pé kinní ó ń gbé ó ń gbé ni There's no distance in the spirit There's no distance so you you you hold yourself America is not a safe haven for you mo wà lamẹ́ríkà mo wà nílùú òyìnbó kí wàá nìyẹn dà kí nìyẹn ṣe fún ẹ kò ṣe náà dà hallelujah kò sẹ́ni tó rí mi irọ́ ló ń gbà wọ́n rí ọ nínú jésù nìkan ló lè sá sí tí wọ́n lè rí ọ mo ní mi ì pè wọ́n mọ́ I don't call them anymore kò ṣe nǹkan kan òpè àwọn ń pè ọ́ ìwọ òpè wọn àwọn ìwọ I don't want to talk to them anymore ó bá wọn sọ̀rọ̀ mọ́ bá wọn fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ní gbóhùn ọmọ lórúkọ Jésù àmín gbogbo ní whatever thing that enemy have tán ti ṣe sí ọ that have connect with you gbogbo ní ọ̀tá ti ṣe sí ọ tó connect máa yí rẹ lórúkọ Jésù every network of the devil gbogbo network òkùnkùn lórí ayé rẹ lónìí ọ̀run kó sọ di asán àmẹ́ ṣàmẹ́ dáadáa àní ẹ pọ orúkọ Jésù àkókò ìgbédìde èmi ti dé o ẹ gbé ayé èmi dìde like my life rise mi gbọ́dọ̀ máa ké pè ọ́ lọ́sàn-án lórúkọ mọ́ sí ìyanu olúwa dá mi lóhùn olúwa dá mi lóhùn olúwa dá mi lóhùn aṣọ tó yí ẹ yọ ẹ pọ orúkọ Jésù olúwa dá mi lóhùn lórí ọmọ mi ni hear my prayer concerning my children olúwa dá mi lóhùn lórí ayé mi ó yá porúkọ jésù sẹ́ ẹ̀yin ogun ọ̀run ẹ dáyé mi lóhùn answer me o God ẹ porúkọ jésù ẹ jẹ́ kí ìgbédìde mi rọrùn láyé ẹ porúkọ jésù ẹ jẹ́ kí ìgbédìde mi rọrùn láyé ah, ah. and then the Lord, the Lord should lift you up to make it easy for you to rise up to make it easy for you to stand ẹ jẹ́ kí ìgbédìde mi rọrùn ẹ jẹ́ kí ìgbédìde ayé àwọn ọmọ mi rọrùn every power that makes your life to struggle gbogbo agbára tó ju ọ̀sìn yílò yílò na ile ka paul sitere ya gbogbo agbára náà dasa. dasá ọ̀run ẹgbẹ́ mi dìde mo fẹ́ dìde ọ̀run mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun ìbínibí i want to be free mo fẹ́ bọ́ lọ́wọ́ èpè ènìyàn i want to be free from the curse of men mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun ìdílé mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ ogun ẹ̀jẹ̀ tí ò fẹ́ kí lọ́mọ bí láyé ní orúkọ jésù ó yá gbàdúrà ogun ẹ̀jẹ̀ tó sódò tì mí ogun ẹ̀jẹ̀ tó dúró ti ayé mi ṣẹ́ ogun tí ń bá ayé mi jí èdè ń bá ayé mi fira ọlọ́run lanu kó gbàdúrà ogun má rí ṣe ogun má rí gbà ó yá ọlọ́run ṣẹ lónìí ogun má rí ṣe ogun má rí gbà porúkọ jésù ogun má rí ṣe ogun má rí gbà porúkọ jésù olúwa ṣẹ́nu ayé mi ogun má rí ṣe ogun má rí gbà ó yá gbàdúrà that Lord should put an end to that battle in life. Ika every battle of impossibility. Ogun má rí ṣe o, ogun má rí gbà. olúwa ṣe olúwa ṣe lanu kò gbàdúrà orúkọ jésù ogun ṣe o ogun má ṣe ogun gbà nínú ayé mi o makali bakusate ask God to put that to an end ogun má ìrànlọ́wọ́ ogun má aláàánú ní orúkọ jésù ogun ogun yìí ẹ gbàdúrà orúkọ jésù dára ogun ogun má rí gbà olúwa ṣẹ́ ogun ayé mi wọlẹ̀ gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa you have few minutes to go if god permit me tonight if i have the grace i'll probably come back tonight fifty fifty put it there fifty fifty hallelujah put it there fifty fifty hallelujah uh, tonight i mean wednesday night i told us earlier on that pé mo kàn like mawale kankan ni tọ́lọ́ba fẹ́ so let's see what is gonna happen tonight hallelujah so let's see what's going to happen tonight eh, tọ́lọ́mbà fún mi lórí ọ̀fẹ́ yẹn I'll come back tonight tí orí ofe yẹn ò bá dẹ̀ see you tomorrow morning praise the Lord ẹ porúkọ Jésù àníṣe ẹ̀jẹ̀ dìde níbi tí mo wà yìí gbogbo májẹ̀mú tó káyé mi mọ́lẹ̀ ẹ dìde gbà mí láwọn ogun tó gbé mi tó gbé ayé mi ṣẹlẹ̀ mẹ́kọ̀ọ́ porúkọ Jésù láwọn ogun tó gbé ayé rẹ ṣánlẹ̀ olúwa gbé ayé mi dìde kò mẹ́ lọ́wọ́ ogun tó dó ti ayé mi yìí olúwa gbé ayé mi dìde ẹ pọ orúkọ Jésù gbogbo wákàtí ń jayé mi lógun gbogbo wákàtí ń gba ayé mi jà gbogbo wákàtí ó gbógun tì mí orúkọ Jésù tó lóò ní lọ́mọ bí gbogbo ohunkóhun lórí ìrìn àjò ayé mi gbogbo ohunkóhun lórí ìrìn àjò ayé mi sá olúwa ṣe I àṣẹwọ lẹ ní kó ṣe I sọ̀rọ̀ to give you victory ní orúkọ Jésù ẹ bá ń gbé ogun ayé mi mi ẹ gbàdúrà ogun ẹ̀jẹ̀ ètò dòtí that battle every generation battle that stand in your life every generation battle that is working against you orúkọ Jésù that Lord Jehovah God to put an end to it I sọ̀rọ̀ to put an end to every battle orúkọ Jésù màkàlí abagun sàtúndì kapa I sọ̀rọ̀ to put an an end to every battle of your life. Put an end to my battle, God. Put an end to my battle, God. Put an end to my battle. In the name of Jesus, let the battle of your life come to an end. Let every battle in your life come to an end. Let every battle in my life come to an end. Let every battle in my life. Ẹ kí bẹnu ayé mi ṣẹ. bẹnu ayé mi ṣẹ. olúwa wá ẹnìkan gbọ́ ọ̀rọ̀ olúwa olúwa ní òun ó ṣílẹ̀kùn fún ọ the lord say he is going to open the door for you ẹnìkan gẹ́ kí orí ọ̀fẹ́ yẹn kó bàlẹ́ ayé ẹ nísinsìnyí receive it olúwa ní pé òun ó ṣílẹ̀kùn fún ọ the lord say he is going to open the door for you jẹ́ kí orí ọ̀fẹ́ yẹn kó bàlẹ́ ayé ẹ nísinsìnyí ṣàmì dáadáa ṣàmì dáadáa ṣàmì dáadáa oh thank you my daddy olúwa jẹ́ kí orí ọ̀fẹ́ yẹn kó bà lé wọn ní ìsinsìnyí orí ọ̀fẹ́ tí máa ń ṣílẹ̀kùn tí ayé ò lè tì the grace that opened the door èyí tí ayé ò lè tì orí ọ̀fẹ́ yẹn kó bà lé ọ àmín ṣàmì dáadáa gbogbo lẹ̀kùn tó ti dó síwájú ẹ̀ láti jọ yìí èyí tí ò ṣe fún ọ every door that you are standing in front of it èyí tí ò sì ṣe fún ọ ọba tó sọ pé òun ó ṣí lọ́wọ́ báyìí ó yá kó ṣí àmẹ́ ṣàmì dáadáa ilẹ̀kùn yẹn kó ṣí ilẹ̀kùn yẹn kó ṣí ilẹ̀kùn yẹn kó ṣí ẹnìkan kó tó di friday before friday ó yá ní ẹ̀rí ńlá àmẹ́ <laughs> ẹnìkan kó tó di friday today is ṣé ni tuesday ẹnìkan before friday ẹ ṣàmì dáadáa kò sẹ́ni tọ́lọ́hùn ò lè fún before Friday kó tó di Friday ojúmọ́ rẹ kó mọ́ bá ọ àmẹ́ ṣàmì dáadáa wọ́n ní kó tó di Friday ah, ah. ọ̀rọ̀ àṣẹ ni kó wá ayé ẹ̀rí mi tó wà yẹn let that word come to locate you kí ọ̀rọ̀ yẹn kó wọ́ ọ rí kó wá bẹ́ńbi tó wà yẹn mo rán ó rán ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì mú ọ ní ara dá ọ̀rọ̀ tí mo sọ jáde ayé ò ní dènà ẹ̀ sátani ò ní ajá kẹ kò ní sọ di bímọ lọ́wọ́ kó tó di friday before friday ó yá gba ìyanu ara mi rírí àmẹ́ sàmẹ́ dáadáa ó yá lórúkọ jésù ìpè ayọ̀ kó dúnú ayé àmẹ́ ìpè ayọ̀ kó dúnú ọ̀nà rẹ gbogbo àmẹ́ ní orúkọ jésù ìpè ayọ̀ kó dúnú ilé rẹ àmẹ́ ọwọ́ rẹ kó tẹ̀ àmẹ́. let your life receive it amen ní orúkọ Jésù ọ̀run kó bá ayé rẹ pàdé amen gbogbo èèyàn tí ń bẹnu àdúrà yìí everyone under this line under this prayer line ẹ pọ orúkọ Jésù ẹ pọ orúkọ Jésù ẹ pọ orúkọ Jésù níbi tẹ wà pé Ọlọ́run àkókò ìyanu tèmi tó it's time for my miracle ìwọ tó ń wá ọmọ ẹgbàánu ẹ mú those that you are trusting God for the foot of the womb. gba wọlé inú rẹ ó na kí nǹkan kí nǹkan jáde inú ẹ kí ọlẹ ayọ̀ sọnù rẹ sẹ olúwa jẹ́ kí ìyanu tèmi náà ṣẹlẹ̀ it's time for my miracle àkókò ìyanu mi tó olúwa it's time for my miracle àkókò ọ̀nà àti jáde mi tó my way, my time for my way out my place of blessing àkókò àṣeyọrí mi tó orúkọ jésù sẹ ó na kí ayé mọ̀ mí fún rere o. people must know you for great things ó dá kí ayé máa yí ọmọ rẹ fún rere ẹ porúkọ jésù màníbà kú ṣe tẹlẹmùkàbá màá wúrọ̀ bá tó ta lékete thank you my father in jesus name we pray ẹ bá ń jẹ owó labí owó labí ẹ bá ń jẹ owó labí lórúkọ jésù ọlọ́run israẹli kó fọwọ́ rẹ sókè àmín. Ah, ẹni tó jẹ́ bẹ́ẹ̀ olúwaṣẹ tó ń jẹ́ bẹ́ẹ̀ wà ní àdúrà yìí bàbá àbí kí ló ń sọ fún mi ẹni tó ń jẹ́ yìí ní orúkọ Jésù gbogbo ọ̀pá táyé nà sí ọ every every rod of darkness gbogbo ọ̀pá yi kó parẹ́ ọwọ́ Ọlọ́run kó kàn ọ́ ọwọ́ Ọlọ́run ọwọ́ ọlọ́run kò kàn ọ́ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa mo tún gbàdúrà fún ọ lórúkọ jésù ìyanu kò ṣẹlẹ̀ nínú ayé yín àmín ṣàmì dáadáa ọwọ́ ńlá ti ń dàpọ̀ mọ́ ayé ẹni that hand that will that will come into your life èyí tí ó fà ọ́ dìde tí ó fà ọ́ nàró ọwọ́ ti ń dàpọ̀ mọ́ ayé ẹni èyí tí mú ìyàn gbàgbé ìyà gbàgbé ènìyàn fi ń gbàgbé ìyà nígbà tí ìgbádùn bá dé tátẹ́gùn rẹ bá fẹ́ lé ọ lórí ọjọ́ mélòó wàá fi gbàgbé ìyá rẹ gbà mélòó wàá gbàgbé ìyá gbà tó bá gun ọkọ̀ tó dáa gbà mélòó ń bá gbà kó fẹsẹ̀ rìn rí ẹ olúwa mo gbàdúà gbogbo èèyàn tí ń bẹnu àdúà yìí ní orúkọ Jésù ọ̀run kó mú ìgbàgbé ìyá yín àmín ṣàmẹ́ dáadáa ìyá ìyá rẹ lé ọkọ ẹkún rẹ tó ti sún lé ọkọ o ní orúkọ Jésù ọ̀run kó mú ọ gbàgbé ẹ̀ àmẹ́ mò ń gbàdúrà fóbìnrin yìí ai màkàlí àlà ọlọ́mọ mẹ́ta yìí mò ń gbàdúrà fún ọ ọlọ́mọ mẹ́ta yìí mò ń gbàdúrà fún ọ ìwọ mò ń gbàdúrà fún ìyá rẹ lónìí lórúkọ Jésù kó dópin àmẹ́ ní orúkọ Jésù ìyá rẹ lónìí kó dópin àmẹ́ let your suffering let your pain come to an end in the name of Jesus ìjà rẹ lónìí kó dópin àmín ní orúkọ Jésù ewé tí ó ń jẹ tí ń tẹ ayé fi mú ọ mọ́lẹ̀ egbò èyí tó ń jẹ èyí táyé fi mú ìrìn àjò ẹ mọ́lẹ̀ every charms of the enemy gbogbo gbogbo egbò ewé àtegbò ní orúkọ Jésù èyí tí ayé lọ papọ̀ nítorí tiẹ̀ ọlọ́run kò sọ di asán lónìí àmín. Ah, ṣàmì dáadáa ní orúkọ Jésù gbogbo ohun tí ayé fi bẹ̀bẹ̀ nítorí tiẹ̀ fún ibi ẹbọ òkùnkùn tí ayé rú láti gbé ayé ẹni sánlẹ̀ every sacrifice of evil gbogbo every sacrifice of darkness gbogbo ẹbọ òkùnkùn gbogbo ẹbọ ọ̀tá lórí ayé rẹ lónìí olúwa sọdá sán àmín ọ̀run kò sọdá sán àmín ṣàmì dáadáa àmẹ́ ayi mọ̀kálí pàwọ́lì sọ̀rọ̀tàlíà wáyé káwọ́lì bẹ̀kọ̀ sọ̀rọ̀tàlíà wáyé kọ̀tọ̀rọ̀ sọ̀rọ̀tàlíà wáyé káwọ́lì bẹ̀kọ̀tà mo gbàdúrà fẹ́nìkan ohun tí ayé kọ tó dọ̀ dúró lẹ́tà lásán ni lẹ́tà ni o lẹ́tà ni ohun tí ayé kọ èyí tó dọ̀ pẹ́ẹ́nì lásán ohun tí ayé kọ nípa tiẹ̀ èyí tó fi dúró síbi tó dúró sí yẹn ní orúkọ Jésù ọ̀run kó parẹ́ lónìí àmín. Ah, ṣàmì dáadáa whatever that been written against your lie, ohun tó kọ nípa tiẹ̀ èyí tó dá ọ dúró ohun tó kọ nípa tiẹ̀ èyí tó dá ìrìn àjò ẹ dúró ohun tó kọ nípa tiẹ̀ whatever that been written èyí tó dá ẹ dúró lónìí every query ní orúkọ Jésù malikoli paul sakata wúrikali pure sakata ọ̀run parallel ni. Amen. Ni ní orúkọ Jésù ní kàbí kòtó bilẹ̀ mo pàṣẹ lónìí ìgbédìde ayé ẹ kó bẹ̀rẹ̀ àmín let your life rise up now ìgbédìde ayé ẹ kó bẹ̀rẹ̀ àmín lábẹ́ kàtúndé kẹtìlíà lábẹ́ ìdè òkùnkùn ní orúkọ Jésù ìpín rẹ kó kú òǹbẹ àmín ìpín ọmọ rẹ kó kú òǹbẹ àmín ó jáde kú òǹbẹ àmín mo gbàdúrà ọwọ́ ajá yẹ every hand of battle ọwọ́ apá ayé ẹni lójú ọwọ́ aṣọ ayé ẹni sínú gbèsè ọwọ́ aṣọ ayé ẹni dá láì máa ṣe ènìyàn ní orúkọ Jésù that hand in your life disappear amen ọwọ́ yẹn kó parí amen ní orúkọ Jésù ọwọ́ yẹn kó parí amen ah, orúkọ Jésù ọwọ́ yẹn kó parí amen mọ́ọ̀lì káwọn ní pàwọ́ ìsìtìmọ̀kìtàlíà ẹnìkan mi mọwó tó tó bóyá lójú àlá ló ti rí kíní yẹ ah, àbí lójú ayé ni o mo rí pé èèyàn ju owó lẹ̀ bóyá lójú àlá rẹ sì ni mo ló pe èmi lè tó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mò ń wò yìí pé pé èèyàn mú owó o mú owó nílẹ̀ ah, njọ́ tó tẹ̀sí mú owó yìí owó owó ìdẹ ni owó ìdẹ pé kán dẹ̀ ń pẹ́ pé a e, e, e, money for trap njọ́ tó ti mú owó yìí nǹkan o ti rí pé owó ń jìnnà sí ọ mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lọ́wọ́ báyìí bóyá lójú àlá rẹ sì ni bóyá lójú ayé ló mú owó lẹ̀ ni èmi ò mélèé tó jẹ́ ṣùgbọ́n mo rí pé èèyàn bẹ̀rẹ̀ ó mú owó lẹ̀ <laughs> àtijọ́ tó dẹ̀ ti rí kinní owó ó ń jìnnà sí ọ gbogbo ìdẹ́kun òkùnkùn every trap of enemy èyí tí ayé ẹ ti wọ̀ lọ ìgàbàkú ṣàtẹ́lẹ̀ àkàndà yàbá sídà. waili kaori peurus dilektalia maninte libakushe telebukuparus tirta mentoli akinde lebukumberus tirida gbogbo táyé fi dé ọdẹ rẹ gbà mí ó dẹ kéèyàn lé mi ọlọ́run nú ọlọ́run akọ̀dédé sọ̀rọ̀ ńgbà mí wà á ti bọ́ má ṣe léyò má tiẹ̀ má it's good to have the spirit of God in you ti wata bá fẹ́ dẹ́kun ko ẹ̀ kó lè bọ́ lọ́wọ́ ìdẹ́kun ní gbogbo idekun ti aye ẹ̀ wọ̀ ní orúkọ jésù ai máìlì káórì páórì sítẹ̀tàlíà wáìlì káórì páórì ní orúkọ jésù gbogbo ìdẹkùn yẹn kó bàjẹ́ àmẹ́ gbogbo ẹni tó ra ní iṣẹ́ fún ọ ṣé láti jọ́ tó o sì gbérí pẹ̀lú kankan ẹni tó ra ní iṣẹ́ sí ọ lára tó ra ní iṣẹ́ fún ọ i'm talking now ẹni tó ra irinṣẹ́ eh, how can i use that word irinṣẹ́ your instrument for your job ẹni tó rarinṣẹ́ fún ọ ẹni tó nípa tó kópa nu irinṣẹ́ ayé ẹ ní orúkọ Jésù èyí tí ò wá fi dìde mọ́ ní orúkọ Jésù ó ogun yẹn kó bàjẹ́ àmín nínú ayé ọmọ rẹ kó dasán àmín nínú ayé ọmọ rẹ kó dasán àmín ogun yẹn kó bàjẹ́ àmín nínú ayé ọmọ rẹ ogun yẹn kó dasán àmín gbogbo èèyàn tó gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ní orúkọ Jésù lábẹ́ ìdèkídè tí ẹnikẹ́ni bá wà ìdè àrọ́mọbíni under that bondage of that barrenness under bondage of failure let Jehovah God deliver you amen ní orúkọ Jésù come out of it amen ní orúkọ Jésù come out of it amen igi rẹ kó jáde amen ah ẹnìkan mo gbàdúrà fún ọ ọ̀rọ̀ ìpè yẹn tó ní pé ò ní léso gbogbo agbára tó ní igi rẹ ò ní mú èso jáde ní orúkọ Jésù igi rẹ lórúkọ Jésù kó mú èso jáde àmín ojú ò ní tì ọ́ lórí ọmọ àmín Ọlọ́run Ísírẹ́lì gbogbo ogun táwọn èèyàn gbé wá agbára rẹ kà ọ̀rọ̀ rẹ sì kà I want you to arise for the life mo fẹ́ kó o dìde fún ayé àwọn èèyàn yìí gbogbo ẹni tí ajáde àpò ń bẹnu ayé rẹ̀ kò sí nǹkan tó kójọ kó dúró rí i'm talking to somebody right now ẹni tí ajáde àpò ń bẹnu ìrìn àjò rẹ̀ that nothing that you lay your hand tó o lè tọ́ka sí pé ó dúró rí ẹni tí ajáde àpò ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń bẹnu ayé rẹ̀ bó ṣe ń jù ní ń jábọ́ lẹ̀ gbogbo ọ̀rọ̀ ìpè lórí ayé ẹ̀ dópin lónìí àmín ní orúkọ Jésù orí rẹ̀ kò sọrí àmín orí yín kò gbari àmín. I decree the blessing of God upon your life. I decree the grace of God upon your life. From the battle of life. Let your battle come to an end. Ogun yín ṣẹ́ lónìí. Ní you are deliver. You are deliver. Say you are deliver. I am deliver. I am deliver. So bẹ́ẹ̀ Say From barrenness, I am deliver. Lọ́wọ́ ogun, Olúwa mi sílẹ̀. Lọ́wọ́ ogun, Olúwa mi sílẹ̀. I am deliver. I am deliver. I am deliver. I am deliver. In the name of Jesus, you are deliver. Say it. I am deliver. In the name of Jesus, you are deliver. In the name of Jesus, Olúwa tú ọ sílẹ̀, Olúwa tú ọ sílẹ̀, Olúwa tú ọ sílẹ̀, Olúwa tú yín lọ́wọ́ ogun yẹn. You are deliver. Lọ́wọ́ ogun tó gbé wá. You are deliver. In the name of Jesus, you are deliver ló ń darí mọ́ Jesus you are delivered àtìparẹ́ òní kú àtùparẹ́ òní kú you are delivered àtùparẹ́ òní kú ní orúkọ Jésù àtùparẹ́ yóò tanná yóò múná jáde yóò múná jáde àtùparẹ́ òní dúdú mà kò ní dúdú mà kò ní dúdú mà ọ̀run kò fọ́ ọ̀run kò fọ́ àtùparẹ́ mà you are delivered in the name of Jesus you are delivered from that sickness you are delivered from that failure you are delivered from that shame you are delivered in the name of Jesus go in this God's blessing. I cover that water by the blood of Jesus Christ. Mo ya omi yẹn sí mà. Gbogbo ẹni tó gbómi sókè yẹn. Gbogbo ẹni tẹ̀ ń wọ́ mà. Ó yẹ kí ẹ̀rí jáde nínú ọdún yìí o. Ah, ó dandan kẹ́ before this end of this year. Ó dandan kí ẹ̀rí jáde. Gbogbo ìyàtọ̀ ń wọ́ mà. Tó bá wù ẹ́ bí, ó yẹ kó bí tiẹ̀ nínú ọdún yìí. Kò sí ni. Àbí tó lù bá sọ pé kò sẹ́nikẹ́ni tó yàgànnú lé o. Tí o bá ti gbàgbọ́ pé inú ilé ẹ̀ ló wà, you are part of his house o gbúdọ̀ yàgàn àgàn yẹn kó jìnnà sí ẹ o gbúdọ̀ sọ púpọ̀ ń wọ ọmọ láyé gbogbo ẹni tẹ́ ń wọ ọmọ wọ́n tún gbé omi ẹ sókè gbogbo ẹni tó ń wọ ọmọ lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Ọlọ́run àkókò ti tó ẹkún àwọn èèyàn mo fẹ́ kó bá mi sọ́ dòpin lónìí mo fẹ́ kí ìyanu kó ṣẹlẹ̀ ọ̀lẹ́ ayọ̀ kó sọ gbogbo ẹ̀mí àìgbọràn mò ń gbọ́ àìgbọràn gbogbo ẹ̀mí àìgbọràn kó kúrò gbogbo ẹ̀mí àìgbọràn tó ń jà ológun kó kúrò ní orúkọ Jésù ọlẹ̀ ayọ̀ kó sọnù ẹ̀ àmín ọlẹ̀ ayọ̀ kó sọnù yín àmín rí ọmọ yín gbẹjọ́ ọlọ́run ọmọ mélòó ló gbé wá lónìí o bá ń gbé fún wa ọlọ́run Ísírẹ́lì ọmọ mélòó ló gbé wá lónìí ó yá gba tiẹ̀ mbẹ̀ gba tiẹ̀ mbẹ̀ gba tiẹ̀ mbẹ̀ gba tiẹ̀ mbẹ̀ gba tiẹ̀ mbẹ̀ gba tiẹ̀ mbẹ̀ gba tiẹ̀ ń bẹ̀ gba tiẹ̀ ń bẹ̀ gba tiẹ̀ ń bẹ̀ gba tiẹ̀ ń bẹ̀ gba tiẹ̀ ń bẹ̀ gba tiẹ̀ ń bẹ̀ gba tiẹ̀ ń ní orúkọ Jésù gba tiẹ̀ ń bẹ̀ gba tiẹ̀ ń ó yẹ gba ìkàtàlì àbàkù ṣàtẹ̀ gbàdọ́ ọmọ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa ohun tí mò ń wòye lágbára lọ́pọ̀lọpọ̀ máa ṣòro ọ̀fẹ́ nísìnyí half one minute and I will share the grace gbogbo ẹ̀yin tẹ́ ń wọ ọmọ yẹn ohun tí mò ń wò lágbára ọ̀pọ̀lọpọ̀ um, dàbí mi mọ mo ṣe lè sọ I don't know how to put it I don't know how to say this it's like uh, bẹ́ẹ̀ pé mi mo bóyá it's the things of the past Or the things that God wants you to do mo rò pé o gbé nǹkan pọ̀n rí sẹ́yìn that mean o ti mi mọ iṣẹ́ tó ṣẹlẹ̀ tẹ́ pé o gbé ọmọ pọ̀n o gbé nǹkan pọ̀n kò ń ṣe ọmọ o gbé nǹkan kan pọ̀n rí lẹ́sẹ̀ yẹn bẹ́ẹ̀ pé o ń gbé ọmọ pọ̀n eh, like maybe like you put something in your bag eh, ohun tí mo wá ń wò yìí o gbogbo agbákágbára gbogbo ibi tó bá yà sí tàbí ohun tó ṣẹlẹ̀ inú ayé ẹ tó jọ eléyìí lórúkọ jésù kó lùwà kó sọ di asán o àmín tó bá rí bẹ́ẹ̀ mo fẹ́ kí wọn náà wàá gbé ọmọ náà pa kó wá ló gbé papọ̀ kó wá ló gbé pọ̀ again nínú ọjọ́ tó fi gbé ọmọ yẹn pọ̀n ẹ o fẹ́ kó padà lọ ṣe kíní tí mo sọ yìí o ṣùgbọ́n ohun tó máa yàtọ̀ ni pé jésù ló fi tiẹ̀ lọ mọ̀ pé ọkùnrin lágbára wá sọ pé dálé wá mo fẹ́ kó gbé ọmọ mi pọ̀n mí sẹ́yìn ọkọ ẹ lè yarí pé pásítọ̀ wo ló sọ wí fún ẹ ó lè possible ó tiẹ̀ má ṣẹlẹ̀ ní mo mọ̀ bẹ́ẹ̀ hallelujah ṣùgbọ́n tọkọ ẹ bá fẹ́ bọ́ ní ogun yìí kò bá kò bá bẹ́ẹ̀ ṣe kó gbé ọmọ pọ̀n sẹ́yìn ẹ lórúkọ Jésù fún ọjọ́ méje ni fún ọjọ́ méje wàá gbé ọmọ pọ̀n wàá gbé ọmọ jó lẹ́yìn ẹ lórúkọ Jésù àṣẹ ọ̀rọ̀ yìí kó wá bọnu ilé ẹ àmín gbogbo ohun tó ti ṣẹlẹ̀ ní ayé rẹ rí ètò dáwọ́ dúró tó dá ọmọ dúró ní ayé ẹ tó òjò rọmọ gbẹjọ gbogbo ẹni tó wo ẹ̀yìn rẹ pé àníṣe kò yẹ fún ọmọ láyé ní orúkọ Jésù what about ẹni bá ìyìnbó ń kọ́ wọ́n gbé ìyìnbó náà sáyé wọ́n ṣàgbé ìyìnbó lọ́jọ́ kan na pastor what about those that, that don't back children wọ́n ṣàgbé sínú. No? wọ́n gbé wọ́n gbé kò sẹ́ńtọ́ àgbè sá wọ́n sẹ́ńtọ́ àgbè wọ́n gbé ẹ sínú wọ́n gbé ẹ sí wọ́n sà gbé ọ wọ́n sà kò sẹ́ńtì wọ́n gbé rí òòfò látọ̀run Jésù gangan wọ́n gbé Màríà gangan gbé sínú lórúkọ Jésù bíkà bírò stalia kùndàlíà kà pààrọ̀ stalia mo nígbà mi Olúwa sọ̀rọ̀ èmi gan gbà tó bá ṣẹlẹ̀ gbà tó kàṣí nǹkan tó Olúwa sọ̀rọ̀ yìí lórúkọ Jésù ó yà kó rọmọ gbẹjọ sẹ́yìn àmín ogun yẹn wọlé àmín lórúkọ jésù wà á rọmọ gbé ẹ̀yìn gbé wálé ẹ̀yìn ẹ wà á rọmọ gbẹjọ wà á rọmọ gbẹjọ láyé ò ní yàgàn kú gbogbo májẹ̀mú pé kò yàgàn kú gbogbo májẹ̀mú tó ní ò lè léso láyé tí ayé bá kọ fún ọ ní orúkọ jésù mo bẹ̀ ń tó rán mi níṣẹ́ o ní orúkọ jésù kó sọ ìmọ̀ ẹ dasán let it destroy that plan your life wà á rọmọ gbẹjọ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi yìí olúwa wa àmín àmín lórúkọ jésù now ask God for what you need quickly bẹ̀rù tó fẹ́ lọ́wọ́ ọlọ́run ask God for what you need lẹ́tà ayọ̀ tó ń retí sọ kó dénú ọ̀sẹ̀ yìí that letter that you are believing God for sọ kó dénú ọ̀sẹ̀ yìí sọ kó dénú ọ̀sẹ̀ yìí ìwé ìgbélú yẹn kó bọ́ sí fún ọ ọkọ tó ń wá kọ́lọ́run lọ wá jáde ó sì ní ọkọ̀ tuntun kó gbélé ọ lọ́wọ́ àṣeyọrí lórí ọmọ kó o ní. bèrè ohun tó ń fẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run làwa bá kò ń ṣe yàn olúwa èmi náà ṣe ayánú ayé èmi náà bàbá jẹ́ kí tèmi náà dá a láyé tèmi náà ò gbúdọ̀ pè lọ́wọ́ ọlọ́run yìí bó ṣe rí kó rí bẹ́ẹ̀ fún ọ ọ̀rọ̀ yìí ọ àlàáfíà Jesus, whatever thing that has been us things of shame unto the ability ìtìjú ó dohun ògo látòlé lọ o ṣàmì ní ìgbà mẹ́ta àmín àmín àmín lórúkọ Jésù ohun tó ti dàbí ìtìjú ó to ògo látòlé lọ o àmín àmín àmín lórúkọ Jésù ohun tó ti dàbí ìtìjú nú ẹbí o ó dohun ògo látòlé whatever thing that has been of things of shame now the Lord has turned it to things of glory ohun tóbi tó ti dàbí ìtìjú ó di ohun ògo ní àtòdé lọ́nú ayé rẹ ó yẹ kí hallelujah hallelujah shout it very well hallelujah shout it very well hallelujah shout it very loud hallelujah bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa àmín àmín lórúkọ jésù god bless you thank you for coming and also i say fifty fifty i'm not if if you want to make sure that i'm here maybe around 12 if i come 12 because most of that if i come 12 most of you will not come in the morning so that's why so hallelujah praise the lord yes yes so if you want me to come i'll be here but you know, i put 50 50 50 50 50 50 hallelujah let me put 50 50 so if you don't see me so you don't blame me but if you are ready to pray i'm ready to pray with you hallelujah Praise the Lord. So God bless you. Thank you for coming. Let me ẹ kí n gbàdúrà fún gbogbo ẹni tẹ́ ẹ share. Lórúkọ Jésù, everyone that you share this prayer, gbogbo ẹni tẹ́ ẹ fi kíni ìránṣẹ́ sí ọmọnìkejì yín. Lórúkọ Jésù, ìyanu ńlá tí ayé ò rí rí kí ọ̀run kó fún yín o. Àmín. Ọwọ́ yín lórúkọ Jésù kó bẹ̀ sí mú un rere ní gbogbo ọ̀nà. May Jehovah God bless that your hand. Ọwọ́ rẹ kó bẹ̀ sí ṣe rere kó gbé ọ láṣẹ àṣeparí ilé yẹn o kí ọlọ́run kó fún ọ kí ọlọ́run bẹ́ẹ̀ kàn án kí ọlọ́run bẹ́ẹ̀ ṣàṣeyọrí ẹ̀ kí ọlọ́run bẹ́ẹ̀ ṣàṣepé ilé yẹn kó oró ohun rere ṣe láyé o ilẹ̀ ò ní gbé ọ jẹ o ò ní dòkú bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristu olúwa wa àmín àmín lórúkọ jésù god bless you see you tonight by god's grace hallelujah praise the lord so you wake up in the morning quickly maybe 20 minutes, 10 minutes. You know, let's see what's going on. God is going to do. God bless you. Thank you for coming. Bye bye. Bye bye. Bye bye. Bye bye. Orí ọ̀fẹ́ dájú you. yín o. Kábíyèsí o. Ẹ ṣé o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kábíyèsí o. Ẹ ṣé o. Bàbá mi máa o. Máa ṣe o. Ẹ ṣé o. I see you.